Bye. Ah, ah. Marry, marry, marry, marry, marry, marry. I feel I no marry. Why are you staring at me like that? Are you serious?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 <laughs> Anyways, so tell me about yourself. My name is Kwame Joe. I'm a simple guy trying to make small, small, small money. okay. So is Kwame married? Not yet. Mommy, mi pe ṣe oníyàwó ni. Mommy, mi pe mi ò ti how's that possible? I mean, you can't be this cute, handsome, fine. I mean, oh, they you buy money? Oh, fine now, oh, mo fine. Oh, really, Modu? Ah. Mo serious mi ti ìgbéyàwó. Mo try láti make little money, right? And after that, my dad marry. But for now, mo single, but seriously. Wow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 Tóyìn kí ni wọ́n ṣe ń bí látẹ̀kọ̀. bẹ́sáyé wo múfì kan tó ń ah, lọ sínú róòmù ẹ̀ mo fẹ́ bá mú mi sọ̀rọ̀ yọ. mọ́mi òun nìyẹn ah! sọ fún yín pé ẹ̀ mọ fíìmù wo òun nìyẹn ń sìn ẹ̀ tí ìwò tó ẹ̀ ti sùn. má dáhùn jèrè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 èmi àti bọ́ọ̀fẹ́ mi afẹ́ fẹ́ sáré rẹ̀ bí wọ́n fẹ́ bá sọ̀rọ̀ ó lè sọ pé àlè sọ̀rọ̀ yẹn bíbá. ẹ yá sáyé aláṣẹ. ẹ ẹ bá mi sọ fún ẹ bá mi sọ fún. ẹ má bínú o hmm? ẹ má bínú ẹ jọ mo ń wò pé mo fẹ́ rí bèbè ni àbí báwo ni. ẹ ẹ no problem nǹkan tó máa jẹ́ ṣe fún wa ni pé jẹ́ kó rí aláṣẹ tàbí àyè. ok ẹ sábà ṣe aláṣẹ yẹn tán ẹ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 I'm just happy to have a break. Sorry, dear. Thank you. Mama. Ah. Nǹkan mọ bí mo ṣe máa pè tí n bá sọ nǹkan tí mo fẹ́ sọ ìfọ ẹnu. Um,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 tí kò bá ṣiṣẹ́ ẹ gbọ́dọ̀ lélẹ̀ màmá ṣùpọ̀ ṣàṣàṣà kó tí mo máa ṣe nìyẹn that's what I'm gonna do yes ṣé nǹkan tó máa ṣe. what is the way you know who who just that who what what is the need of that. lára ṣe ah! lára ṣe nǹkan tó máa ṣe nìyẹn èmi náà ti mọ̀ tí màá ṣe nùnùnùnùnù mo ti mọ̀ tí màá ṣe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 dámà kárí rọrùn á máa japa á tell me. I am my baby boo. <laughs>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 because tí bá sọ fún ẹ tó bá lọ mọ létà alọ́dàbẹ ní bóyá èèyàn ń ṣe nǹkan tí ò dá. Are you engaged to any one of them? Eh, no problem then. now. Uh -huh. She may never engage any one of them. It's okay. <laughs> Yoruba they say, let me na go last, so no wahala. Because I'm not feeling for any person. Let me get you. Hmm? no o understand àwọn méjì kì í ṣe pé yànzẹ̀ àjọ máa ń wọlé jáde àjọ ń. the boy is mine. Hmm? So, they go go. Uh, ah. you're mine. You don't understand? Na me get you. No wahala. Na that one you wan tell me. Can... Anywhere wey me reach, I no dey carry last. Na everyone dey carry last. You no know. Na me, na <laughs> me get you, baby boo.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 àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà mo láìkọ kí la fẹ́ ṣe. Hmm. Soyin, please follow. Apata pa apata kwa ó ti gbọ́ má dúró síta o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 ẹ jẹ nǹkan tí ẹ fẹ́ jẹ kí ẹ jẹ ká lọ sínú ọ́fíìsì lọ ẹjọ. Ah, ah, kí ló ṣẹlẹ̀ jáde ṣáájú wá bíbá yẹn ẹ má rọ̀ ṣe mi o mo ń jẹun lọ́wọ́. rẹ́mi mm. o ti bínú àbí. o ti bínú. wẹ oh, wàá bá mi nínú ọ́fíìsì mi. ok take time now. oníyàwó mẹ́ta. <laughs> Um, ṣẹyẹ ṣáfà.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 lọ bá mi fún ọ wá o. ẹ mi àwọn òbí ìbàdàn obìnrin mẹ́ta nínú ilé kan ah. ẹ bóbìnrin ṣe máa wà dramatic kí ni òun. Adama burú jù. Ayé ẹ̀rọ ọgbọ kí ni ẹ̀rọ ọgbọ kí ni mi ò understand. ṣé dandan ni pé kí girls movie pẹ̀lú ike tó pick choice ah, ni. àdọ́dọ́ ní nà ó mọ́ mi ló so gbogbo kan náà mọ̀ jù wá so I gọ́ àbí. Ah, I don't know mi ìmọ̀ kan ṣòtú àlàtì sọ kò yẹ bó ṣe gbé ọwọ́ yẹn mi ò understand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 gélé wọn lékélé kan. méjìlél ọkọ̀ wọlé táṣà ló wọlé sí bí gbọ́dọ̀ rẹ̀ jà á fún mo tó wáyé pa fún ọmọ ọmọ mi o no time to check that. Yes, but mẹ́ta làwọn tó kàn jáwọnú létí ò lẹ́kọ̀ọ́ rárá tó ń ṣe hi mami ó láṣọre lórí kọ́ ni tó wá gbé dọ́mí tó tó lẹ́dọ́mí mayà tó ń sọ hi baby kàmí bó ni yàrá mi nínú ilé onílé ṣé bó ṣe ń ṣe bó ṣe ń ṣe ló ṣe ń ṣe ìṣá. ṣé ṣó wà lára àwọn unfortunate fellows yìí. lọ kí lọ sọ́sẹ̀. àti ṣó wà lára àwọn. stop ẹjọ́. Eh,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 Maybe o o rántí ojú that's my PA now. PA mini. Eh? ni PA òun ni o. Wèrè tún mẹ́rẹ̀ ó tún mẹ́rẹ̀ What's your business? Kí ni PA fẹ́ ṣe fún wa ní one. Ah, wà But when you go gan ẹni bóun bags mi wọlé. So ó tún gbé handbag mi náà? Ṣé mo bá mi dáná kókè nílé sọ iṣẹ́ mi? ṣe I ń dùn wọ́n lọ jẹ́ pé òun ló máa bẹ́ẹ̀ fọṣọ tó ń bá ẹ bẹ́ẹ̀ dáná. ọmọ ah, mi owó dùn mí acrylic twenty five k mo so more fair kó stain Okay. Shall I care? Am I worried my being your nails? You are a stupid human being. No, no, no, no. What's your business now? Baby, who is this? Nara. I'm coming down. Nara. I'm coming down. I'm coming down. ẹjọ ẹjọ yàrá wo lè a fẹ́ fún pa báyìí ṣe yàrá kan náà méjì máa lọ. mọ́mí ṣe máa yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ àbíkí sọ. ọlọ́run á fún yín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 ó ti yé mi báyìí ó yé mi ó yé mi. nǹkan tẹ fẹ́ náà ló ṣẹlẹ̀ o ìrora máa gbàgbọ́ ẹ̀bẹ̀ yìí onífowóròyìn. kó má kọ lójú òótọ́ ni. gbogbo ènìyàn ló fẹ́ fẹ́ ọmọ lọ́la. àkùsí àwọn máa lọ bá wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ màá mọ̀ jù lọ fẹ́ lọ rí fẹ́ ọmọ ẹlẹ́yìn o. mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ ẹni tó bá tẹ̀lé jù lọ yàrá ìwà bá mi. ṣọ́ lè fara dàùn tán bá rí níbẹ̀ o. gbogbo ènìyàn ló ń fẹ́ fẹ́yàn mú lọ. ṣùgbọ́n ẹ rántí ká ẹ mú wa lọ. ẹ máa padà wáyé mọ́ yín lọ́wọ́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 Shade, please be fast Let's jẹ́ ká lọ jẹ́ ká jẹ́ ká lọ. I'm coming. Mo ń Lunch is ready to pair. Is there a imaginary guy? o fẹ́ toast ni. setting yourself like this. ẹ mm. eh? kí ni nǹkan tẹ fẹ́ ṣe ẹ fẹ́ fọwọ́ àbí ẹ fi sílẹ̀ leave everything I will do it kí ni mo ṣe ní ilé yìí ẹ má máa ṣe anything mo ṣe ti gbọ́ ẹ ti bá ti fẹ́ kàn pè mí and I will do it. tí mo lè bá yín fọbọ́. bọ́lá darling how are you? Ah, ah. what are you doing? you're washing face let me help you now. you oh, new respect. as in you don't have manners as in oh, new respect kankan no manners I will. èèyàn manners. Ṣebí ṣebí you can see that she's looking for my trouble now. Ṣọ́kọ̀ pé he tell you something. What have you pé your ni I think you are Yoruba. Yorùbá ni àbí. I want ló kọ́ ẹ nílé yìí tí wọ́n kọ́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 Oh,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 na fi ọbẹ̀ sílẹ̀. my ti gbọ́ ọ̀rọ̀ pé máa ń gbọ́ my kan lẹ́nu. no ma worry. my husband. má fi sílẹ̀ ṣùgbọ́n. my fine man má fi sílẹ̀ mo ti fọbẹ̀ My àwọn kankan lọ ṣe fẹ́mi ṣọmọ kò bèrè lọ́jọ́ ẹ pé tí kan kí My bẹ́ẹ̀ yọ ṣe àbí kí ni bẹ́ẹ̀ yọ ṣe kí ni bẹ́ẹ̀ lọ ṣe My lè sọ fún ẹ pé nǹkan méjì ni mo fẹ́. tí bá rí kò My gbọ́ ni ẹ píu píu píu tàbí kà kí n mú ọ̀bẹ kí fi bẹ́ẹ̀ ni ẹ píu píu píu nísìnyí o tún wá gba ọ̀bẹ lọ́wọ́ mi fún mi ní kò kọ́sì bí mo ṣe wọ̀ yìí lára ó bẹ́tà kò fi ara ẹ̀ balẹ̀ bá mi dì má wọ̀rí ó bẹ́tà kò fi ara ẹ̀ balẹ̀ nígbà tó ẹ ní máa gún ṣíò ṣíò ah! tó bá gún tó ẹ mọ́ lọ náà. èmi fẹ́ mọ̀. èmi fúnra mi ni màá gbé lọ sọ́spítù private ward. ẹ kó lọ sọ́spítù bọ̀ bọ̀ bọ̀ jáde. two weeks lọ́wọ́ bá gbé lọ sọ́spítù inú ẹ̀ ni màá wà ọdún ẹ̀ ni màá wà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 Ah, don't how are you me? Who put my things for outside? I don't know your things are outside. Me more but in coin this is. That means you don't care now. Eh? Mama she ma dem my bedroom in it. And by the way, what are all this? Ta ló kó ẹrù ẹ̀ síta, ta ló kó ẹrù bébì mi síta. Tani. Ta ló kó ẹrù bébì mi síta ń bẹ̀rẹ̀. Lọ́sà. I'm sorry. Lele. Tani Tani, who is that? Wọ́n ò rí wọn, má ṣe kẹ́ Who is this? Who are all these people? Am I not your only baby? Baby, baby, woman. Oh my god! Oh, mommy! How are you, Mom? I'm fine. It's So nice to meet you. Me too. Me <laughs> too. You're so beautiful. Thank you. Baby, come, she's so fresh, she's fine, she's oh, fine. Thank you. You too fine, our bed, man. Ṣẹ̀rí kó rẹ́rìn dáadáa sí i. <laughs> Ó bínú wọlé lẹ́ẹ̀kan ló fà ọmọ <laughs> gidi ni o. Eh, Báwo ni? Eh, fine, Ọ̀sàsíwà lorúkọ mi. Ọ̀sàsíwà. Bẹ́ẹ̀ ni mà. Eh, láti. Edo e, e, e, Edo Benin ọmọ Benin ni mí so um, girlfriend no I mean ìyàwó to be ọmọ yìí ni <laughs> ọmọ Edo ni ẹ fẹ́ fẹ́ ọmọ Edo lóhùn mi bá. Eh. Ah, <laughs> adago <laughs> very eh, eh, nice tí wọ́n. bíi táwọn ló máa ń lò sí níbi iṣẹ́ àti pé irúṣẹ́ wo kan ló ń ṣe. actually ṣe ibi iṣẹ́ wù mí hmm. I'm a boss lady. And ò ń ṣe liability ṣe behind every successful man yeah. there must be a successful woman <laughs> so uh, i'm a successful. nàgbà kí ló ṣe lẹ́yìn mi. i'm behind you. Uh, i'm behind you. go show you behind the animal. ń sọ baby girl go show you behind the. ṣe ti behind pẹ̀lú owó ṣé bí mo ṣe wà mo wà okay gan very independent mo ṣàwọn new dance kan ṣọ̀rọ̀ mi ti yé yín so mo ń ṣiṣẹ́ oil company kan <laughs> island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 Okay, don't worry, they will pack your bag. Don't no, worry. but. Come on, come on, my bag. Just leave that one. Okay, come on. Thank you èmi kọ́ ni màá kó bébí wọn bẹ́ẹ̀ kó wọlé. ṣé àbámi ló máa tún kó báyìí. wọ́n bá tún kó báyìí Mami, say that. Oh yìí má gbà ká fura nìyọ. Ah, Auntie Debola, please come, come, come, come and join your brother so that he can eat breakfast. No, thank you, ma. Okay. No, ma, why mú you kan bí àbí? No, I want Baby, ó dàbí pé àbúrò ò láìkì mi. kò sí tí ò láìkì mi lówó mi ó kàn tó àláàfin lówó mi ètò òun máa fún látẹ̀ńṣán dáadáa mo lè kó wòlé wọlé. èmi. mo kàn tó àláàtì wò pé táwọn máa rí nìkan ní àtẹ̀ńṣán mo lè kó wòlé wọlé. Pẹ̀lú ọkọ mi. mo mú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 Honey, look at me. Hmm? Yeah. Hmm? Ah, you know I'm available this weekend. Hmm. hmm? I go cook you better food. Mm -hmm. Hey, better or owo with starch. Now it e be better for not be all this thing. You're calling my food thing this abasha. Ah, that you're yelling. Ah, it's okay, also. Because of mede mede catering practical, you're yelling. Well, you don't top it now. Cover your face in shame. But oh, the because you're be cook. I not call me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 Please, you can go now. Hey. Rubbish, you're shouting. Eh, no, baby, no, baby, baby, Don't worry me. can you imagine? Ó gbọ́dọ̀ tèmi nílẹ̀, ọdún pẹ́ mọ́ ọdún pẹ́ mọ́ calm down sí. Wọ́n ṣe wáyé go slow. Go slow, go slow, go slow is your portion this morning. Traffic, heavy oh, traffic, trailer too, they will jam each other, Oh, ní lọ see anywhere. Trailer will jam each other on top of Third Mainland Bridge and you will go next, and they will give you query idiot olóṣì olóṣì ọmọ ẹ̀dọ́ wẹ̀rẹ̀. ibi kan lómi ajá sí lómi ajá sí lómi ajá sí lómi wádìí fa mú fa o. tí n bá gbà ní ojú tó gbà ní wádìí fa mú fa o. tí n bá gbà lójú tó máa sọ pé calm down. ìlẹ̀kẹ̀ máa já sílé máa já sóde. mo tún mọ̀ pé olùwà ń wájà mi kì í nà. ìkan ló mi ajá sí. ṣé mi ló hàn àtìkù ní òde dé lókẹ́sọ̀n yìí kó tó máa ṣe I am calming down ni mo kàn wípé kí n máa calm down ni. báwo ló ṣe calm down. ibo lọ̀rọ̀ yìí máa bá yọ̀ ọ́ wà bẹ́ẹ̀ yẹn tí màá fi dé láti ìṣe. ọkọ mi nà ọyẹ bẹẹbi jẹ díẹ̀. ní ìlà ọ̀nà. how it's too early. mi. Ah, you go wait tire o. As it is, eh, he's dialoguing with the devil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 that's me. ṣé ìwọ ló ń kíṣ ọkùnrin lórí tẹlifíṣàn yìí. Ah, ah. mo ní ṣé ìwọ ló ń kíṣ ọkùnrin mi lórí tẹlifíṣàn. mi ń ṣiṣẹ́ lọ́wọ́ ni mà. ò ń ṣiṣẹ́ ọmọ mi ò lè fẹ́ ọmọ mi ò lè fẹ́ iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe yìí náà ọmọ tèmi ò lè fẹ́ o lọ́wọ́ aṣẹ́ mi àbí kò lọ́wọ́ ọkọ mi ọmọ mi ò lè fẹ́. orí bẹ́ẹ̀. kò rí báwo. acting ẹ̀ ò tiẹ̀ dáa.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 Nothing. Let's put on dining already. Sure, you come my head. Darling! Oh, the most handsome gentleman I've ever laid my eyes on. Ọkọ mi tó máa ń já mi lọ́rùn. Eh? Look at you, see, babe. Take a look at the dining table. Wàá notice pé polish oúnjẹ your jello, ń bẹ̀ àmọ́ oúnjẹ kan wà bẹ́ẹ̀ yẹn tó jẹ́ wípé ó dá yàtọ̀ i mean homemade meal ni fúnra mi ni mi sè àti mi lọ sọ́jà mo ra gbogbo nǹkan tó yẹ kéèyàn fi ra kéèyàn fi sọbẹ tó wà òkè mo dẹ̀ sè é ó yàtọ̀ sí oúnjẹ táwọn kan ọjà látòrí Instagram babe oh understand sórí oúnjẹ yẹn ọ̀kadà ló gbé débí wọ́n wá deliver ẹ̀ ni bó lè tèmi sọ yèmi lèmi sè é as in I washed my hands before I cook it so darling o mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀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 níbo lọ̀rọ̀ yìí máa báyọ̀ la ò mọ ohun kan lómi àjà sí i. Kuti where is this boy Kuti Kuti. mọ́mí santa ọmọ mi àmì ẹ̀ mọ́mí mọ̀. how are where Santa how is breathing well.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 lára lára wey you dey shout wetin be lára lára tó ń lára ni wait it's okay gba make we hear word e don chop eh in case you no know eh itri ẹhẹ na im dey come from so o ti yọ you no wan chop again. o sọ̀rọ̀ o ya go where go where na no go where na ọkọ mi sọ yìí pé go where na ọkọ mi sọ yìí pé mo máa ń gbọ́ ọ̀sẹ̀ kan ọkọ mi sọ yìí pé go where na go where go where níbi omi gbà níbi kí ni gbà lọ́pàá bẹ́tà wetin wan do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 traffic for third mainland bridge too much man abeg no vex o eh, i hope say no be say my honey bunny get hypertension maybe don get high blood pressure eh you know say all these useless women all these were dem dey fit give person high blood pressure o eh honey bunny talk to me tease me your body ah. eh eh wo owó yẹn máa jẹ́ temperature ẹ cool ó hot gan eh, anyways nǹkan tó ṣẹlẹ̀ ni pé i don call my doctor uh, my doctor will soon reach so that he will give uh, him special um, treatment. Hey, hey, Oniboni, hey, I'm here to take care of hey, him. Hey, call your doctor. Tell your doctor to stay back. This is our family doctor. Doctor tó máa ń tọ́jú wa ni. Okay? Àlè doctor yìí. Mama, I do like that. A ní doctor tiwa. This is our family doctor. Olódẹ̀ ti ń tọ́jú wa tipẹ́tipẹ́tipẹ́. Ebùn gbà tọkọ mi wà láyé.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 Oh, these girls don wound my husband. Mm. Oh. Okay, okay. Uh, eh, uh, eh, what I'll do, eh? I could drive and I go hospital. Make I just go, maybe change. I don't know. In fact, make we go like this. Hello, le wawa. Ìwọ Rosile. sílé. Táwọn yòókù ẹ̀ bá lè ṣàlàyé nǹkan tó she fún wọn. Ṣé kán dé kán rí kúwọ̀ ló tún lọ kán tún bẹ̀rẹ̀ ìjà kan bẹ̀rẹ̀ ariwo? Jẹ́ kémi àti dókítà àti ọgbọ́n eh, mi. and they no dey the same category now. Me sọ pé we are same category but tèmi bá lọ tí n bá dé màá wife. I'm his wife. This is my responsibility, man. Make I do my duty. Ìjọ wo ni mo eh, eh, eh, um, wife to be i'm his wife to be. Ah, I'm nílé exist malẹ̀ ah ara mi ò nílé ìgbà malẹ̀ má carry una abeg abeg pẹ̀lú. àyànmọ́ dúró ṣe tán àti fọ́hùn ó. dókítà. àyànmọ́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 ẹ ṣe. ẹ̀yin náà ṣe ẹ ṣe gan ni malẹ god bless you ma you do well. gbogbo ló ṣàgbà ìjọ ó ṣàgbà ìta ó ṣàgbà ìta ó ẹ̀wọ̀n bí ọ̀rọ̀ gbéjà sí iye. I don't feel like. I feel like. I like him very much. Ẹ̀rù rọ̀rọ̀ báyọ̀ nígbẹ̀yìn o. Forgive me, that one too much o. Oh. Ah no no no no no no. If you tell my mom, sure say she said no go gree. It's too much now, kidney, a whole kidney. huh? just like that. Because I wan marry. <sighs> Ah tega you know wetin eh i'll talk to you later abeg eh, i'll call you later eh we'll yarn later abeg. wọ́n á kúndẹ̀ wọ́n wọ́n ò kú dẹwọ́ wọn ò mọ̀ o. wọ́n kú dẹwọ́ wọn ò mọ̀ o. wọ́n kú dẹwọ́ wọn ò mọ̀ o. wọn ò mọ̀ pé wọn ò lè gbọ́n tẹ́ni sọ́wọ́ ni o. wọn ò mọ̀ pé wọn ò lè gbọ́n sẹ́ni ṣọ̀wọ́n ìhò wọn ò mọ̀ o ká ní wọ́n bá mọ̀ ni o wọn ò bá gbé wa wọn pamọ́ ni o àmọ́ èéfì máa ní wa o dandan wa ó sóde. ọ̀rọ̀ yìí wáyé mọ́ wọn lọ́wọ́ ẹ̀gbọ́n náà.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 ẹ ǹlẹ́ o tó tó yìí ni púpọ̀ ṣe ń ṣe ìgbọ̀n ní ìṣẹ̀fẹ̀ ó ti dáa jù. ẹnu mi ò ká láṣẹ yìí mo ti wí ẹ mo ti wí ẹnu mi ò ká ti sọ ẹnu mi ò ká láṣẹ mo ti wí mo ti wí. ọkọ pàtàkì báwo ni. kò sẹ́ni kankan tó dúró yàrá àwọn mẹ́tẹ̀ẹ̀ta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 Wait, wait. Aren't you supposed to be needing a kidney? Why are you here? Babe, mi ò ní kidney problem. Kò sí nǹkan kan tó ṣe mí. Ọmọ kan wá ọ̀nà tí mo lè fi wò pé ta lórí lè love mi nínú ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta. Ah. Ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn. So in fact tí wọ́n bá sọ pé ìwọ ló máa dúró màá nírọ̀ ni ọlọ́run. wọn ò mọ pé wọn ò lè gbọ́ sẹ́ni ṣọ́wọ́ yòó. wọn ò mọ ká ní wọ́n bá mọ̀ ni o. So all of this is a bank. Yes, yes. Clever move títí yín nìyẹn tèmi ni mo rẹ́ ní kejì <laughs> kí nìkan tó ṣe ní kejì. <laughs> I can see you both are getting along well. Mm-hmm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 What you talking about? Don't má dá lóhùn jàre ọmọdé Bọ́lá bó ṣe máa ṣe. Jẹ́ ká máa <laughs> No no come you don't touch me. Gbogbo tó sọ̀rọ̀ ogun kí ló ń sọ̀rọ̀ pa. Frances náà a ní kó má mind nǹkan tó ń sọ yẹn. Ṣé ti yẹn sì jẹ́ ká tètè lọ síbi tá a fẹ́ lọ? Oh, mo mind ó sọ̀rọ̀ ogun daddy. Mary, I don't understand. Explain to me please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 wàá ń gba inú ẹlẹ́ẹ̀kẹ́ ń sìn náà ò láti gbà yẹn wàá wá ru bí ń sìn wàá máa gbá ẹ̀kẹ́ mọ́ so a lè correct nǹkan tó yẹ kó correct. ẹ̀gbọ́n mi máa bí mi mi fẹ́ sọ. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ìyàwó. so sorry, please. I'm so sorry. Ọ̀tọ̀ ni mo ni mo hide gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ. But mi ò mọ̀ pé o love me tó lẹ́wọ̀ yàrá. Mi ti ever believe pé. Eh,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 No, baby. It's fine. Please. It's fine. Now, are you ready to marry me finally? yes? ohun tó bá wù ní nígbà mìíràn ò lè máa wù wá ṣẹ̀dá wa ẹ̀dá máa kárí rọnú á máa japa á máa jẹsẹ̀ òun fàyàn mọ́ dúró ó ṣe tán àti fọ́hùn ó. àyànmọ́ gbogbogbò ń lọ ṣàgbàjọ ó ṣàgbà ìta ó ṣàgbà ìta ó ẹ̀wọ̀n bí ọ̀rọ̀ gbéjà sí iye gbọ̀ngbọ̀ngbà ńlẹ́dẹ́kọ̀lá ẹ̀wọ̀n bí ọ̀rọ̀ báyọ̀ nígbẹ̀yìn ayé ayé ayé trust.